ọtẹ́ ẹ̀ lè máa lo oògùn kẹ́ máa fi ba yé ọmọ Yorùbá jẹ́ tẹ́ bá lóògùn ẹ lọ kó oògùn yín kẹ́ lọ fi bá àwọn ọ̀tá wa jà ìbọ̀tà ń sọ nìyẹn ò bá ní mo yájú sí yín Olúwa Olódùmarè ó bínú sí ọ kílẹ̀ ọ̀la tó mọ́ yóò bínú sí ọ yes torí pé lórí burúkú ni bí kẹ́ máa dẹ́rù bọmọ Yorùbá kẹ́ máa nẹ́yìn nìkan ni ẹ̀mí èèyàn tó ṣe fún yín ni ẹ̀mí èèyàn tó ń sunkún lọ́sàn-án tòru ni nítorí pé kílẹ̀ Yorùbá lè ní àlàáfíà èyí olórí burúkú kan náà wà ẹ ti rí íńtánẹ́ẹ̀tì ṣé wọ́n nìkan ṣé wọ́n ló ń san owó àwa lórí íńtánẹ́ẹ̀tì ṣé wọ́n ló ń san kírẹ́díìtì káàdì wa lórí íńtánẹ́ẹ̀tì àbí wọ́n ló ń san kírẹ́díìtì káàdì gbogbo àwọn èèyàn tó ń wò ẹ̀ Facebook ń fún yín lówó ẹ̀ ní ṣoríire ẹ má lọ gbowó yín ṣé ìyẹn lẹ fi wá ń jà fúnlẹ̀ Yorùbá téèyàn lẹ̀ ń wá lórí ilẹ̀ yorùbá ẹni kọ́ máa blọ́ọ̀kì wa káwọn èèyàn máa rí nǹkan tá à ń sọ wèrè ní bọ́tọ́mọ yorùbá ò mórí àti ẹ̀ ti mórí àti gbalẹ̀ yorùbá ó tọ́ so ẹyẹ máa sin owó kẹsọra yín dẹrú a ní gbogbo nǹkan tọ́lọ́run fi fún wa nǹkan tá à ń sọ nìyẹn a dẹ̀ dúró lórí ẹ̀ torí kò ń ṣe àwa sọ àkọ́ máa sọ̀rọ̀ lásán àwa náà níṣẹ́ ẹ̀ náà níṣẹ́ àníṣẹ́ àdẹ̀ lè máa fún yín lówó everyday in and out ẹ̀nà ìjà fún Yorùbá ẹ̀ ìjà fún Yorùbá kan àwa náà ń jà fún Yorùbá ọmọ inú gan ń jà fún Yorùbá tó lóyún tó lóyún ló ń jà fún Yorùbá ẹ̀yin máa tàn wá jẹ èèyàn máa lè tẹ́tí sọ́ra yín dìdàkudà nítorí owó kò sí ẹni tí ò fẹ́ràn owó òyìnbó gan fẹ́ràn owó torí ẹ̀ náà ṣe kó yín lẹ́rú nítorí pé wọ́n rí pé gọ̀ tó máa ti fún yín ní just one small thing ẹ tún máa jà ẹ tún máa jà against ara yín nǹkan tá à ń sọ nìyẹn I want my face to show nǹkan tá à ń sọ fún yín nìyẹn tẹ́ ẹ fẹ́ gbọ́ látọdún yìí a dẹ̀ máa kan a kan abẹ́ǹkó owó ní ṣẹ̀jẹ̀ ẹ̀yin lẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá lágbára àwọn alálẹ̀ yìí. Hmm? ẹni wọ́n ṣépè kan má ṣépè ẹni wọ́n mólè kan má mólè bàlá fẹ́ kúrò nínú oko ẹrú nígbà tó jẹ́ pé nǹkan tí Yorùbá ti kọ́ lọ́wọ́ àwọn ìlú ẹrú Nàìjíríà tẹ máa ń pariwo Nàìjíríà Nàìjíríà yẹn orí yín ti burú Nàìjíríà ìlú ẹrú ni you have hope fún ìlú ẹrú o ò lè ní hope fún ìlú ẹrú there is no hope in any slavery country or entity no no hope ó máa ṣẹrú kú síbẹ̀ ni ó ń ṣèpè wọn ṣépè fún yẹn ni wọ́n ń ṣépè fún yẹn jẹ́ kí ṣépè fúnra yín ìwọ́n tó gbà bọ̀dẹ̀ tẹ wọn máa rán àwọn èèyàn lábẹ́lẹ̀ pé wọ́n máa bà àwọn èèyàn kan jẹ́ ta ló fún yín ní leadership ṣá ti gbalẹ̀ Yorùbá ni wọ́n ní kẹ́ lọ rẹ́gísítà ń sìn kán select àwọn èèyàn ẹ̀ lè ṣe and you are making war within ourselves who are you kò ní da fún gbogbo yín torí ẹ̀yin kan náà ní ẹlẹ́gbẹ́ kankankan tó ń wà ní Germany ó ta bá tẹsẹ̀ bọ́ fún yín lórí òfin nítorí ó lè ní gbogbo yín ẹ̀wọ̀n lẹ máa kú sí ọlọ́run Elédùmarè ọba ń gbọ́ ẹ̀wọ̀n lẹ máa kú sí nítorí ẹ̀wà lẹ́gà nǹkan tẹ̀ ń ṣe yẹn ní Germany wọn kì í tó bá rẹ́gísítà anything tó bá ní o ní ẹgbẹ́ ní Germany tó bá ń gbowó lọ́wọ́ àwọn èèyàn you Yoruba, you this stupid ọmọ àlè tẹ́ ń pera yín ní yorùbá you have to know ẹ̀ kọ́ lè máa ṣe anything just orí lórí internet kẹ́kọ̀ọ́ máa gbowó lọ́wọ́ àwọn èèyàn káàkiri tí ò wà rẹ́gísítà registration tá à ń sọ ni pé for the government of the EU and Germany láti control báwo lẹ ṣe ń ná àwọn owó yẹn they don't want to tell you pé wọ́n control ẹ pé báwo ni kí lẹ fowó ṣe kí lẹ ṣe gbà of course they will ask you ṣùgbọ́n tẹ́yìn bá mọ̀ pé ń jà fún Yorùbá lóòótọ́ torí ẹ̀ lẹ́ ṣe ń gbowó káàkiri irú ọ̀gìrò á máa bọ́ sórí Facebook á máa tọrọ owó ẹ ti sọ di àlùmọ́jèrì táwọn Haúsá olórí burúkú àti Fúlàní yẹn sọ pé ẹ máa ọmọ Yorùbá máa di àlùmọ́jèrì àwọn ò ní di àlùmọ́jèrì agbára lọ́wọ́ ẹlẹ́dàá bọ̀tà ńlá ti jà fún un sógbẹ́yìn tẹ́nẹ̀ wà ń Germany tẹ́ ẹ máa ń tọrọ owó lórí kíní ẹ̀ wo tá a bá máa fún yín ní case a máa fún yín case let me tell you it is a fact anybody tó bá ràn yín ṣẹ́ kò ní gbà yín sílẹ̀ ó máa lọ sí màní nígbà tá a bá máa fún yín case because ìdí tí wọ́n fi ń sọ ní ìlú yìí àti Europe ni pé anybody tó bá dẹ́gbẹ́ sílẹ̀ tó ń gbowó lọ́wọ́ àwọn èèyàn òun láti register òun láti ní record fún un yes ìdí tán fi ń ṣe bẹ́ẹ̀ náà ni pé kẹ́ má dàrú ogun tẹ̀ ń dá sílẹ̀ lórí ọ̀rọ̀ owó lórí ọ̀rọ̀ Yorùbá tó máa ń da ìlú rú ni so German ò tiẹ̀ fi àyè gbárù nǹkan bẹ́ẹ̀ láéláé so ẹ̀yin pípì yóò gbọ́n ẹ pípì ẹ gbọ́n ẹ̀ẹ́dẹ̀gbọ́n lórí burúkú náà ni gbogbo yín ẹ̀yin ọmọ òfò jẹ́ pé fracas kẹ́kọ̀ọ́ máa wá bí tí alódóyàwó ẹnìkan ta ni ta ló mọ̀ ẹ́ ní problem a ní ẹ̀gbọ́n ẹ̀ ní problem kẹ́ máa gbé wá sórí social media ìyàwó mélòó lẹ́nìkan fẹ́ olórí burúkú yín náà ẹ̀ rẹ̀ ní lárí ẹ̀ jẹ́ nǹkan kan gbogbo yẹn lẹ gbé wọ Yorùbá nation hmm? ẹ dẹ̀ believe pé kò sẹ́nìbọ̀dì tó máa mú yín it is not true but ìwọ tó bá ti ń fi orúkọ Yorùbá nation gba owó tó wà legally register a máa fún yín ní case òótọ́ là ń sọ fún yín ẹlẹ́ náà ń dalẹ̀ yorùbá rú àwọn ò dalẹ̀ yorùbá rú torí àní support anybody tó bá ti ń gbowó bóyá wọ ni máyégún kan ni o bóyá wọ ni kinní kan ni o tẹ́lẹ̀ ń ṣe kí wọ́n ti ń porúkọ ẹ̀ GoFundMe all these rubbish things tẹ́ máa gbowó tán tẹ́ máa fi dá problem sílẹ̀ ẹ̀ ní rówó ọ̀hún gbọ̀ngbà nítorí yóò pé dé ẹ̀dẹ̀ náà lọ sí school ẹ̀ kàwé ẹ̀yin rádaràda yìí àti marine orí burúkú yín tẹ̀ ń kóra yín kiri àbí kí wọ́n pe gba àwọn ẹ̀gbù àwọn cases tẹ̀ ti fi stop life wa láti move Yorùbá nation forward and some of you too are claiming you are in Germany ẹ máa gbé ẹnu sórí internet ẹ máa sọ orí burúkú ta ló rán yín ṣe kò ní dá fún yàrá ìyá yín èmi Olúgbadé ló sọ bẹ́ẹ̀ ẹni tó rán yín kò ní dá fún ìyá ẹ̀ tó ní kẹ́ máa dá ọmọ Yorùbá rí boríbo kẹ́ wá sọ wá di oníbàárà ẹ̀ná àwọn bàbá kan ẹ ṣe ti sọ fún àwọn bàbá kan kẹ́ tó lè ṣe nǹkan tó dáa onísunwọ̀n fún yín tọmọtọmọ yes ó tọ̀rọ̀ ni yóò dẹ̀ ran anybody yín kó kẹ́ lọ kóra yín jọ papọ̀ ẹ̀ ní ṣoríire alálẹ̀ yóò máa sàn pa yín Ṣàngó máa pa yín Ògún pa yín ọmọ Ògùn lè ní ṣe ti bọ̀ Ògùn máa ń lànà ni pẹ̀lú gbogbo àwọn tó dúró tà wá láti bẹ̀rẹ̀ ẹ lẹ ṣe ń ṣe nìyẹn ẹ̀yin ọmọ ọlọ́jẹ̀lú olórí burúkú ìlú Nàìjíríà yẹn ìsèǹtì náà ni Adéyínká náà ṣe six years ago yes nítorí pé ẹ máa ń wá ọ̀nà téèyàn kan bá ti fẹ́ ṣe nǹkan rere táwọn èèyàn kó jọ tán ní ká nílọsíwájú ẹ máa bàjẹ́ nítorí tara yín nìkan ẹ̀dẹ̀ jẹ́ nǹkan kan you are nobody àfiwọ́ tó bá ṣòtítọ́ a dẹ̀ dúró fún yín láti jà fún yín ìwọ tó bá ṣòtítọ́ tó ní olórí ṣàlẹ̀ fẹ́ jẹ́ ó bá fẹ́ jó lórí nígbà tá a bá gbàlúwa ẹ lọ dìbò kò ń bá yín dà síbò one campaign àwọn èèyàn á dìbò fún yín wọ́n má gbà yín gbọ́ o ò ní tì torí pé ìwọ kan lóògùn kan tàbí ẹ̀ ń sa kínní kan tó yẹn ló máa jẹ́ kẹ́ kó gbogbo ọmọ yorùbá sábẹ́ àbórí ìlú mi ẹ wá náà ń jà fún ọmọ yorùbá kò ní dá fún yàrá ìyá yín o tún ṣépè fún yín lẹ́kọ̀ọ́ ẹ máa ní kán máa ṣépè kán máa sọ̀rọ̀ ẹ ní rí yorùbá nation gbà nígbà tẹ́ ẹ fẹ́ yorùbá nation gbà ó lè ní ẹ fẹ́ káwọn èèyàn máa jalè ṣèmi torí nǹkan ta fi kúrò ní ìlú ẹrú yẹn nìyẹn You these stupid people. And you think, who are we? We are nothing. We can't talk anything. Eh? Abasòtítọ́ ẹ máa gbógun ti wa máa rá àwọn ọmọ olórí burúkú kọ̀ọ̀kan káàkiri a máa sọ̀rọ̀ dọ̀yọ̀ àwọn ọmọ tó ń fẹ́ lọ síwájú tó ń lè ṣiṣẹ́. a náwọn ń tóògùn oògùn Yorùbá kẹ́ fi lówó ẹ̀sọ́ àwọn lóògùn Yorùbá téèyàn fi ń lówó lọ́wọ́ wọn á dẹ̀ máa tọrọ owó wọn lè lọ lo oògùn yẹn ah. káwọn fi ní owó kan wá kó sínú struggle yìí ká fi gba òmìnira ká fi gba ìtura kò tí ń ṣe òmìnira ká fi gba ìtura ká fi gba omi ìtùnú kúrò nínú e, ìnira. And you people sit down there. You you you following all these fucking idiots. So let us move forward. Yoruba nation is not going back. It's not a slogan it is what we mean from our heart. ṣe gbọ́ nation is no going back. Adema ṣàṣeyọrí kò sí bẹ́ẹ̀ ṣe lè dánwò tó. gbogbo owó tẹ̀ ń gbà kí lẹ fi ṣe wèrè àánú òun ta léhùn òun ta léhùn ìwé mi gan fẹ́ ta lẹ́mí ṣẹ́ gbọ́ mi ò tí polówó ẹ̀ fún yìí náà ṣe lè ra ni ẹ̀ lè ra. ẹ́ bọ̀ mi ò tí ì talẹ̀ mi ì tí ì talé ì tí ì ta nǹkan láti lè fi jà fúnlẹ̀ Yorùbá ẹ wá náà yìí ti talé yín kan rẹpẹtẹ èyí ti ṣe kí lẹ fi ṣe kí lẹ fi ṣe táwọn ọdẹ bá ní kẹ́ mú wá kẹ́ ràn àwọn lọ́wọ́ ẹ lè ràn wọn lọ́wọ́ yes you know what we are talking about láti máa tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ torí ẹ̀ ní lárí ẹ lérò gbogbo ọmọ Yorùbá ló gọ̀ ẹ́. Eh? agọ̀tẹ̀dẹ̀ ń fi sọ́mọ Yorùbá lórí náà nìyẹn torí pé a fẹ́ràn ara wa pé ká ran ara wa lọ́wọ́ ká move forward ká nílọ síwájú ṣùgbọ́n ẹ̀yin olórí burúkú tẹ ti gbà bòdè tó jẹ́ pábòdè yẹn náà lẹ máa ń gbà everyday ẹ̀yin lẹ fẹ́ ká nílọ síwájú ẹ ẹ máa máa sára yín àwọn olóòórùn ẹ wo gbogbo àdúgbò tẹ gbé gbogbo owó yín náà kó káàkiri tán kó pamọ́ ẹ rí nǹkan kan ṣe sí i ẹ ti máa ní ìjọba amúnimóògùn ẹ̀dẹ́nà ẹ lóògùn ẹ̀dẹ́nà ń tóògùn lórí íńtánẹ̀tì ẹ̀yin wèrè ẹ lọ mú òògùn yẹn kẹ ṣe dáadáa ẹ fi gba Yorùbá sílẹ̀ lẹ́yìn olórí burúkú tako olùkọ ẹrú gbogbo ogun wa náà lẹ ti tà fáwọn Fúlàní tán lórí màálù ẹ wá ní kí wọ́n máa sọ̀rọ̀ káwọn wo máa sọ̀rọ̀ orí burú ẹ tètè lọ change ẹ gbọ́ tẹ́ bá ti change báyìí wò ẹ máa ṣòfò kú ni àdẹ̀ní ní pìtì fún yín mọ́ kò tọ́ àní ní pìtì fún yín mọ́ torí àwọn ń ṣọ̀dọ̀yọ̀ ẹni èlò náà ní èlò náà ti ná ṣé wọlé ná nǹkan táwa ná ni táwọn ọmọ Yorùbá ná ò lè ná sórí struggle tèmi gan ná sórí struggle ò lè ná wọn bí yẹ ẹ dá torí pé ẹ ní láárí. ẹ̀dẹ̀ máa máa tan àwọn èèyàn náà ni ẹ máa máa rán àwọn èèyàn sáwọn èèyàn kan máa lọ gbowó lọ́wọ́ wọn ẹ̀yin olórí burúkú yìí. and you think you are deceiving people you think anything you do kò séèyàn kan tó máa mọ̀ uh-uh. ó ń tan rẹ kò bá jọ obìnrin kò bá jọ ọkùnrin ó ń tan rẹ yes tó bá fẹ́ ní ìlọsíwájú tó fẹ́ máa ṣòfò jà fún Yorùbá lọ́rùn títọ́ oògùn yóò ní ṣiṣẹ́ ju pé kí n máa fi para yín náà lọ lọ́ hmm? máa tún pa yín àmọ́ máa pìtì yín àṣóòtọ́ ni àṣóòtọ́ ni àṣóòtọ́ ni then you think we continue to be pitying you èyí olórí burúkú dẹ̀ ń sórí burúkú káàkiri lórí Yorùbá nìṣẹ́ yìí. I'm coming to talk in the next five days Yorùbá nation is no going back má jẹ́ kán dẹ́rù báyìí o ẹni máa ṣòfò tó máa ṣorí burúkú yóò ṣe ṣáni o bá sọ gbogbo nǹkan fún kò tiẹ̀ ní gbọ́ yóò ṣòfò yẹn ni so ẹ má bá wọn ṣòfò ẹ dìde kẹjà fún ẹ̀tọ́ wa ká kúrò lóko ẹrú èmi Olúgbadé Babájídé ló sọ bẹ́ẹ̀ àti gbogbo àwọn ọmọ Yorùbá àtàtà hmm? kò sí nǹkan tẹ́ lè ṣe kò sí bá ti ṣòtítọ́ ẹ̀ níbi kọ̀ọ̀kan lọ kò ṣe rí nìyẹn ò bá bínú ẹnìkan kò forí jápá kò forí jálẹ̀ kò sẹ́ni bá yín jà sórí olórí kẹ́yìn tẹ fẹ́ ṣe olórí náà rè é fẹ́ máa ṣe ọ̀rọ̀ Yorùbá nation bíi bí ìlú ẹrú Nàìjíríà tá à ń jà pé ká kúrò lóko ẹrú káyà àwọn ọmọ wa kó lè ní ìlọsíwájú à ń ṣe Fúlàní you are all foolish ń bìlì bẹ́ẹ̀ pé kẹ̀ṣẹ́ àti jẹ́ kẹ̀ṣẹ́ yìí ò lè lọ ṣiṣẹ́ ni ẹ lọ ṣiṣẹ́ màá yes ìlú òyìnbó tá à ń sá lọ tá à ń ṣe everyday àwọn náà ń ṣiṣẹ́ ni wọ́n máa kóra wọn jọ àwọn náà ní problem but they always work against their problem láti bring it to the uh, uh, uh, zero level tí ò bá tiẹ̀ jẹ́ zero level gan wọ́n máa fẹ́ close to it ẹ̀yin wá jókòó síbẹ̀ ẹ̀ máa ṣorí burúkú ẹ̀yin lẹ ní gbogbo ẹjọ́ ó tún ní kẹ jáde wá gan kẹ wá lọ ṣe nǹkan ká tètè ṣe nǹkan báyìí bá kó orí síbì kan ẹ máa ṣọ̀tẹ̀ ẹ̀ nítorí pé ẹ fẹ́ jalè wo ẹ̀yin olórí burúkú tẹ̀ ń kọ́ nǹkan sí mi ẹ ṣòfò tọmọtọmọ ni o nítorí pé ẹ ti jẹ nínú ogún mi ẹ ti jẹ nínú owó mi ẹ ti jẹ nínú owó àwọn ọmọ mi ẹ ti jẹ nínú owó ẹbí mi ẹ máa ṣòfò tọmọtọmọ ni o nítorí pé ẹ purọ́ ẹ wá ń kọ àwọn nǹkan sí mi tẹ́ ẹ̀ ní àwọn olè ń tẹ́tìn àbí wèrè ní gbogbo mi tí mo tí mò ń lọ sí ìlú ilẹ̀ Yorùbá wá bí aláìyá yín dá ẹ wá bá mi ẹ wá pàdé mi ẹ máa rí ìrànwọ́ so ẹ̀yin ọmọ Yorùbá má jẹ́ kán dẹ́rù bá yín ẹ lọ tọ́jú ara yín èyí máa ṣe alágbèlẹ́yìn olórí burúkú kan tó máa máa tàn yín tó máa máa lò yín síra yín we don't have time for that. ṣètì gbọ́ a kì í ṣọ̀bọ̀ a ń ṣọ̀bọ̀ yẹn àwọn èèyàn kan fún yín mọ́tò ẹ wá tara yín ẹ rí i pé wèrè ní ẹ rí i pé nǹkan tí fúlàní sọ ń pa yín pé ẹ ẹ sì máa di ẹrú tẹ máa máa tọrọ jẹ lákìtàn I think you should be thirty years ago now and you people ah, ẹ ẹ fẹ́ rán ẹ fẹ́ ronú ẹ fẹ́ wo ah, ṣé wèrè ni àwọn eléyìí nílùú tiwa tọ́lọ́ ń fún wa àwọn wèrè kan náà àwọn lówó ẹ máa sà wọn tó bá ti fún yín lóúnjẹ ẹ̀sìn jẹ oúnjẹ àbùkù ẹ máa jẹ ẹ wà náwọn kan ló ń ṣe yín ó mọ̀ pé wọ́n ló ń ṣe rẹ̀ àfi kẹ́ máa tẹnu bọ́lẹ̀ jẹ́ kiri ẹ̀ náà lówó ẹ̀ tún máa tẹnu bọ́lẹ̀ jẹ́ kiri ẹ̀ ní ṣe nǹkan rere fún ọmọ ẹ̀dá ẹgbà ẹ̀mọ ẹ̀dá ẹgbẹ́ yín àfi kẹ́ lọ máa jówó kẹ́ máa lọ kó sínú ilẹ̀ kẹ́ máa lọ kó pamọ́ kẹ́ máa lọ ṣe ẹ̀ máa ná ẹ̀ travel lọ bí kẹ́ wọ́n recognize yín níbo ló fẹ́ lọ ní gbogbo àgbáyé náà rí ẹ̀ níwọ̀ tó yẹ pé inú ẹ̀tẹ̀ inú adẹ́tẹ̀ ló ń sùn tó ń jí ọ̀rọ̀ tí tọrọ a sì ń bọ̀ ṣẹ́gbọ́ rúra ti kìlọ̀ fún yín láti bẹ̀rẹ̀ ipe ẹnikẹ́ni tó bá ṣe tó bá ṣèrànù kélé ó gbé ẹgbà bẹ́ẹ̀ ṣé ń bú àwọn àgbà tèmi náà bá ń bú àwọn àgbà olórí burúkú àwọn àgbà wà tán kì í ṣe olórí bu tó ń wò yìí tó ń wò ṣe yín pé ah, àwọn pípì ẹ wá ń bú àwọn pa míì tó jẹ́ pé wọ́n ń support yẹn ẹ rí wọn fún yẹn bá kan jẹ́ ẹ ti kú pé kí lè kí làwọn eré lè ṣe àwọn ló dúró fún gbogbo yín àwọn ọba gidi ọba ilẹ̀ Yorùbá ọba aládé kábíyèsí o ẹ kìyàn àwọn ọba aládé gidi abú ọba lóòótọ́ ẹ̀yin wèrè kan. tẹ́ fẹ́ máa lò wá ẹ máa ní wọn ń bú ọba wọ́n ń ṣépè fọba nígbà tó yẹ pé lè ní lè ọba tẹ́ ń tẹ̀lé ọba wọn bá ara dáradá tó yẹ gbogbo ìjọ ńjà ẹ lè gbé yẹn Yorùbá nation Yorùbá nation is no going back òótọ́ ọ̀rọ̀ ni ẹ lọ kọ́ sílẹ̀ kò bá sórí burúkú títí títí títí títí kò ní pé torí pé wọ̀ nìkan ni òfojọ́ kejì ọjà ni. òfojọ́ kejì ọjà èmi Olúgbadé Àdìsá ló sọ bẹ́ẹ̀ lọ kọ sílẹ̀ ẹ má dìlítì fídíò yìí o ẹ má gborí burúkú wọ fídíò yìí o kẹ́ fi ran àwọn ọmọ Yorùbá lọ́wọ́ ni o wọ́n ṣoríire wọ́n ní àlàáfíà wọ́n ní ìgbéga gbogbo àwọn olórí burúkú Fúlàní tó ń rúlù nílẹ̀ Yorùbá kán padà sí ìlú wọn nílùú Nàìjíríà nǹkan tá à ń sọ nìyẹn ó ṣẹ̀yìn wèrè tẹ́kàn á máa bọ́ síbí ẹ máa ṣe lé lónìí ẹ máa tún bọ́ síbí lọ́la ẹ máa bọ́ síbí lọ́túnla ẹ wá ń dẹ́rùbà àwọn ọmọ yorùbá ẹni wọn ní gbogbo wọn ti sá lọ wọn ò sá lọ kankan ọmọ yorùbá ò sá lọ ọmọ yorùbá olóṣìṣẹ́ ò sá lọ wọn ò kọ rẹ́dì láti máa fún ẹ̀yìn olórí burúkú ọmọ olè yẹn lówó ni èèyàn wọn rádaràda tani ò sọ́fà tani ò sọ́fà lórí yorùbá nation orí yìí bàjẹ́ tani ò sọ́fà sẹ́yìn lẹ́ ń fún wọn lówó tá a fi ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ẹ tún máa tọrọ owó ẹ máa dójú tì wá á tún fún yín lówó náà gan ẹ nítẹ́lọ́rùn ẹ dẹ̀ máa lọ ṣe gbé àwọn ọmọ olóṣòwò gbogbo nǹkan tẹ́ ń ṣe pátá làwọn èèyàn ń sẹ́ǹdì sí wa yes ó bà wá nú jẹ́ gan ẹ máa lọ gbá àwọn ọmọ olóṣó ẹ máa lọ mu bíà káàkiri àní tẹ́ bá mu bẹ́ẹ̀ ò lè mu bíà nu ilé ẹ ẹ lọ jókòó sí hòtẹ́ẹ̀lì ẹ máa jayé tẹ́ bá ti gbowó lọ́wọ́ wa ẹ ní ṣoríire kò sí ìyàwó yín kankan bẹ́ẹ̀ ẹ dẹ̀ máa sunkún pé ẹ̀ ń jà fúnlẹ̀ yorùbá ebi ń pa ìyàwó yín ebi ń pa àwọn ọmọ yín kò sí ìyàwó yín kankan bíi tẹ́ ti ń jà àwọn ayé olórí burúkú òṣì tẹ́ ń jẹ ẹ̀ ṣe jókòó sí sitting room yín kẹ́ra bíà kẹ́ lọ mú láti sọ pé ẹ ti ṣiṣẹ́ látàárọ̀ ẹ wá fẹ́ mu bíà ẹ fẹ́ gbádùn kí ló dé tẹ́ lè ṣe yẹn adúmbìyẹ̀tú tó wáyé pé mo ní bíà lẹ́sìn ni màá ṣì kan kí n tiẹ̀ fi hàn yín but mi ò máa ń fẹ́ ra bíà sílé kí n má bàa mu àmupara ẹ ẹ wá lọ jókòó ẹ náà ń jayé ẹ máa jayé ẹ máa ṣe báyìí ẹ dẹ̀ ń fídíò ara yín ẹ̀yin wèrè ẹ ti ka everybody kún dídìrín gbogbo ẹ̀ láwọn èèyàn ń sẹ́ǹdì káàkiri yes ẹ wá fi ìpè Yorùbá gọ̀ ẹ̀yin ṣoògùn bọ́tẹ́ ẹ̀ lè ṣoògùn sáwọn olórí burúkú fúlàní tó ń lé yín káàkiri hmm? ẹ̀wọ̀n náà ń tọrọ owó kan fún yín lówó oúnjẹ ibi ń pa yín ibi ní ó pa yín kú bẹ́ẹ̀ bá ti ṣòtítọ́ ibi ó pa yín kú ẹ kú dànù tọrọ bó ṣe jẹ́ nìyẹn up yorùbá nation no going back new it's not a slogan it's what we want ṣẹgbọ́ gbogbo ọmọ yorùbá ló fẹ́ tọ́ arúgbó tómi dán yes tìyá arúgbó tẹ ti kó sínú ìbànújẹ́ ṣe lóòótọ́ lẹ ti bà Yorùbá nation jẹ́ kò sẹ́nìbọ̀dì tó bà Yorùbá nation jẹ́ we are moving forward yes long life Yorùbá nation long life gbogbo àwọn ọmọ aláṣẹ pé long life fún gbogbo àwọn ọmọ yín á ni yes bó ṣe rí nìyẹn Yorùbá nation is no going back not with any sentimental fucking bastard.